الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún Ọlọ́run ọba àdá ọpẹ́ fún ọba lẹ́ẹ̀kan sí kí Ọlọ́run ọba ọba tí adá ọpẹ́ ọba tí adójú gbogbo nǹkan tá ọba sọ fún ànábì dájúdájú ìrun tí mo ń kí wà núsùkì àti gbogbo àwọn nǹkan tí n bá ń ṣe ìrúbọ tí n bá ń ṣe bóyá mo pẹran léyà ni mo pẹran àkíkọ ni àbí mo kàn pa ẹran pé mo ṣáà ń dúpẹ́ fọ́lọ́run ọba wà má yáàyà gbogbo òṣèlú mi ibi iṣẹ́ tí mo ń lọ iṣẹ́ tí mo ń ṣe bí mo ṣe ń bá wọn èèyàn lò àwọn ará ilé àwọn ará ibi iṣẹ́ ìyàwó àtọmọ wà màmá sí ikú mi náà ibi tí mo fẹ́ kú sí nígbà tí n bá kú bí wọ́n ti fẹ́ sin ní lillahi rabbil alamin gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba lónìí lillah ọlọ́run lónìí ló fi jẹ́ pé gbogbo ìgbésí ayé wa a gbọ́dọ̀ jẹ́ tó fi fún ọlọ́run ọba àlekè ọlá inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run ọba láti wá ọ̀dọ̀ ẹ̀ náà la máa padà sí wa ilayhi yarji'u al-amru kullu gbogbo tó ń jẹ́ àlámọ̀rí pátápátá ọ̀dọ̀ ọlọ́run ọba ló máa padà sí a gbọ́dọ̀ fi gbogbo nǹkan fún ọlọ́run ọba àdékè ọlá èyí tó dánú ọ̀rọ̀ wa kágbà pọ́lọ́ ọba ni èyí tó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kágbà pọ́lọ́ ọba ni kọ́lọ́ ọba kò fi wá ṣe kóńgẹ́ dáadáa a fún ọlọ́run látara oore tó ṣe fún wa mọ́ṣáláṣí wa bì àti gbà lérò ti à ń gbé àtúgbèjúlẹ̀ à ń gbé àtúgbèjúlẹ̀ tóra fẹ́ mú níbi tó ti tóbi yorùbá sì sọ pé ibi pẹlẹbẹ láti mọ̀lẹ́ jẹ ibi pẹlẹbẹ láti mọ̀lẹ́ jẹ téèyàn bá fẹ́ ṣe nǹkan èèyàn máa ń dream big èèyàn máa ń ronú nǹkan ńlá pé á ah, nǹkan ńlá mo fẹ́ ṣe but èèyàn á start small èèyàn á bẹ̀rẹ̀ pẹ̀lú kékeré tó ti wà lẹ̀ torí pé nínú gbogbo àṣeyọrí láyé yìí èyí tó le jù ń bẹ̀ òun náà ni kéèyàn bẹ̀rẹ̀ nǹkan ẹni tó bẹ̀rẹ̀ nǹkan ló láṣeyọrí láyé ẹni tí ò bẹ̀rẹ̀ kò sáṣeyọrí fún un torí ẹni tó bẹ̀rẹ̀ ọ̀nà méjì ni ìmọ̀ kó lálùyọ lórí ẹ̀ àbí kó má lu àlùyọ ṣùgbọ́n ẹni tí ò bẹ̀rẹ̀ kò sí ìmọ̀ lọ́rọ̀ títí ẹ̀ ẹni tí ò ṣe nǹkan àti mẹ́ pé ọ̀nà kan lọ́rọ̀ ẹ máa já sí failure ni ṣùgbọ́n tó ṣe ọ̀rọ̀ ẹ lè já sí failure ó dẹ̀ lè já sí success ọlọ́run tó wá ní kí èròǹgbà wa kó di òdodo àdúpẹ́ fọlọ́run ọba àlékè ọlá àwọn sọ̀hábà nọ́bì sallallahu alayhi wa sallam oníkálukú wọn ló máa ń wù pé káwọn náà kọ́ mọ́sálásí fọ́nà wọn bá débi wípé títí dèní wọ́n níbẹ̀ yọba dé Mọ̀dínà ẹ̀ sì máa rí àwọn mọ́sálásí kéréje kéréje kéréje kéréje pé lágbájá òun náà kọ́ mọ́sálásí torí pé ànọ́bì sallallahu alayhi wa sallam sọ pé man bana lillahi masjidan ẹnikẹ́ni tó bá kọ́ ilé fún ọlọ́run ọba àlékè ọlá bana Allahu lahu baytan fil janna ọlọ́ọ̀bá máa kọ́ ilé fóun náà ní àlùjànnà kódà ó sọ pé wàhálà òlàbìnà kó jẹ́ blọ́ọ̀kù ẹyọ kan péré lèèyàn fi dá sí inna awwala bayt wudi'a lin-nas lalladhi bi Bakkata mubaraka ọlọ́run ní ilé àkọ́kọ́ tá a gbé kalẹ̀ lórí ilẹ̀ pé wọ́n kọ́lé lórí ilẹ̀ ilẹ̀ ayé òun náà ni ilé ọlọ́run ọba bí Bakka tó wà Bakka Mọ́kà náà ni wọ́n pè ní Bakka wàmàn dakhalahu kana aminan ẹnikẹ́ni tó bá ti wọ inú ilé yìí ó dẹni ìfàyàbalẹ̀ ló fi jẹ́ pé tí ọlọ́pàá bá ń léèyàn tẹ́ni yẹn wá fi bóyá immigrant wọ́n léèyàn ń sì àwọn tó wọnú ìlú wọ́n lé wọn ó wá sá títí ló bá fi sá wọnú haram wàmàn dakhalahu kana aminan ẹnikẹ́ni tó bá ti wọ bẹ̀ ti dẹni ìfàyàbalẹ̀ ọlọ́pàá òun ààrẹ ṣèyàn lóbẹ̀ àyàfi nísìnyí fapẹ̀rẹ̀ kéèsì terrorist ṣẹ́bẹ̀ pé ẹni tí ó wá ó wọnú ìlú láì níwèé tó sáwọ mọ́ṣáláṣí akọ̀màjì a máa mú bẹ̀ náà ni ó ti yàtọ̀ sọ́daràn tó jẹ́ pé wọ́n wò pé á ṣe lè yóò ní lọ bọ́ǹbù àwọn èèyàn mọ́nú mọ́ṣáláṣí báyìí irú ẹni yẹ kó má lọ lo àyà pé wà mọ̀ǹdá kan láhùn kánà àmínà pẹ́nikẹ́ni tó bá ti wọ bẹ́ẹ̀ dẹ́ni fàyàbalẹ̀ láà kánà kọ̀ ifan èèyàn burúkú ẹ̀ ọ̀daràn tó bá sáwọ mọ́ṣáláṣí ó dẹ ní ìbẹ̀rù mọ́ṣáláṣí ò ní ìrànlọ́wọ́ lórí aburú man bana lillahi baytan bana Allahu lahu baytan fil janna ẹnikẹ́ni tó bá kọ́lé fún ọlọ́ọ̀bá lé ayé ọlọ́ọ̀bá máa kọ́lé fóun náà ní àlùjánnà kọ́lọ́ọ̀bá kó mẹ́ṣẹ̀ kọ́lé fẹ́ni kọ̀ọ̀kan wa kí ni tá a mọ̀ tá a máa ṣe jọmọ́ táwa náà fi nílé lálùjánnà kò ń ṣe gbogbo alámakọ́lé lé ayé táwa yìí ẹlòmíà kọ́lé kò ní láǹfààní àti gbé bẹ́ẹ̀ ẹlòmí àkọ́lé ńgbà tó bá parí ọkùn pé kó kó lọlé ọ̀nà àní kó máa bọ̀ ẹlòmí àgbénu ilé tó kọ́ kò ní gbé pẹ̀ lálàáfíà so ilé ayé ilé ìbẹ̀wò sátẹ̀n èyí tó sátẹ̀n wà ládàárù àkhírà làhíyà làhàyàwán làǹkánù ya'lamun ọlọ́run ní wà máa ha bí ìhàyà ti dúnìyà ìlà láhùn wà láìbẹ̀ ọlọ́run ní ẹ̀rí sẹ̀mí ilé ayé kò jámọ́ nǹkan kan ó dà gẹ́gẹ́ bí eré àgbàlagbà tẹ́rí ọmọdé ni wa inna daral akhirata lahiya alhayawan ohun tó ń jẹ́ ìṣẹ̀mí gangan ní ìṣẹ̀mí àlùkìyàmọ̀ law kanu ya'lamun ọlọ́ni tó bá jẹ́ pọ̀ ọ̀yọ́ bá mọ̀ ni tó bá ti pọ̀ ọ̀yọ́ bá mọ̀ wọ́n á mọ̀ pé ohun tó ń jẹ́ ilé ohun tó ń jẹ́ ìgbádùn òun náà ni ìgbádùn ti áhírọ̀ kọ́nà ọba àlékè ọlá kó má ṣẹ̀ṣẹ̀ wá ní ọmọ àlùjànnà kọ́nà ọba má ṣe wá ní ọmọ náà ká fi dá sí ìgbàláyè lání ni ká fi dá sí ọ̀rọ̀ ẹnu lání ni ká fi dá sí ìmá polongo ẹ̀ pé káwọn èèyàn dá sí òun lání ni káwa náà fi dá sí torí pé kò sí ọ̀nà kan téèyàn máa fi gbà dá sí tọ́lọ́run ọba àlékè ọlá ọlọ́run ní in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum ọlọ́run ní tẹ́ bá ran ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá máa ràn yín lọ́wọ́ àwa fẹsẹ̀ yín rinlẹ̀ lórí òdodo kọ́lọ́ máa ṣe àfẹsẹ̀ nìkọ̀ọ̀kan wá rinlẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ ti síwájú nípa pé eléyìí tó ṣẹlẹ̀ bí lè ní ìdùnnú ni ìdùnnú ni pé àyè yìí ta ti ń gbà lérò pé mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ọlọ́run dẹ̀ bá wa mú wa kọ́lọ̀ ọba kó bá wa jẹ́ ó parẹ́ láíláí kọ́lọ̀ ọba jẹ́ ó parun kọ́lọ̀ ọba kó jẹ́ ó túbọ̀ máa fẹ̀ sí kó túbọ̀ máa fẹ̀ sí àwọn aláàjì wa náà tí wọ́n wá ní àyè yìí abẹ náà àlàáfíà tó pọ̀ kọ́lọ̀ ọba kó bá wa fi jíǹkẹ́ wọn kọ́lọ̀ ọba wa fi kẹ́ wọn kọ́lọ̀ wa gbé wọn dìde káwọn náà dẹ̀ntálì wa máa láǹfààní láti máa kírun mọ́ṣáláṣí kọ́nà ọba àlékè ọlá kó bá ṣe fi ṣe rọrùn kọ́nà ọba kó fi ṣe rọrùn gbogbo àwọn àgbàlagbà wa náà kọ́nà ọba kó bá wa dúró ara kọ́nà ọba àlékè ọlá kó má fi jẹ nìkọ̀ọ̀kan wa níyà gbogbo tá a fẹ́ lọ́dọ̀ náà ní dáadáa kọ́nà ọba ṣe ṣe fún wa eléyìí tí a fẹ́ fi bẹ̀rẹ̀ wa títí èmi ó jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí mùsùlùmí tó gbọ́dọ̀ máa lé tó gbọ́dọ̀ máa tó bá sọ pé èèyàn ń lé nǹkan lé ayé nínú tó ga jù pé èèyàn máa ń lé ni tó jẹ́ pé tọ́lọ́ bá ti fún ọlọ́run ti fún ní gbogbo nǹkan tó kù ṣe mọ̀ wípé tó bá béèrè lọ́wọ́ wa pé kí ni nǹkan náà tó jẹ́ pé téèyàn bá ti ní nílé ayé yìí ó ti fìyàn lọ́kàn balẹ̀ lórí gbogbo nǹkan tó kù téèyàn ní tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ sọ nǹkan yẹn fún wa tí wọ́n bá dẹ̀ fẹ́ sọ fún wa wọ́n á gba five thousand lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa jọmọ́ ṣé tá a bá ní ànífílẹ̀ tí wọ́n bá sọ pé bísínẹ́sì kan wà àtọmọdé wa tàgbàlagbà gbogbo ẹnikẹ́ni tó bá ti dáwọ́ lé báyìí lẹ́yìn oṣù kan á di mílíọ̀nìà wọ́n wá ní bísínẹ́sì yẹn ó ṣú ọ̀gan àwa aráwọ̀ èèyàn dáadáa tá a lè fọkàn tán táwọn náà ti ṣe tatiri tí wọ́n ti ń go mọ́tò tó wá ní à yẹn náà mo ṣe tọ́dẹ̀ fi rinlẹ̀ fún wa pé halali ni ọlọ́run bá yọnu sí i wọ́n wá ní ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣe ní láti sọ twenty thousand naira ṣẹ́bẹ̀ pẹ́ tí ò lówó ló wá wá gbèsè awábi tó ti lè jẹ gbèsè so kí ni nǹkan náà jọmọ́ tó jẹ́ pé tí ọlọ́run ọba ní kí ọlá bá ti fún wa gbogbo nǹkan tó kù láyé ọlọ́run ti fún wa ní nǹkan yẹn ala wàhúwà mohabbatullah òun náà ní ìfẹ́ ọlọ́run ọba kọ́lọ́ máa ṣe nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ gbogbo nǹkan ti tán àwọn lárúbáwá máa ń sọ ní ọ̀rọ̀ wọn wípé innal muhibba lima yuhibbu muti' wọ́n níṣẹ́ rí olólùfẹ́ ó máa ń gbọ́rọ̀ sẹ́ni tó bá nífẹ̀ẹ́ lẹ́nu tí ọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ agbára ìyàwó ẹ̀ máa ka tí ìyàwó ẹ̀ bá ti ní àbù nǹkan báyìí mo fẹ́ kẹ́ ṣe kò ní lẹ́nu láti yí padà tí ìyàwó bá nífẹ̀ẹ́ ọkọ tí ọkọ bá ti pa láṣẹ pé wọ ìyàwó mi ohun tí mo fẹ́ kó ṣe ni irú obìnrin bí òní lè yí àṣẹ ọkọ ẹ̀ padà tí ọmọ bá nífẹ̀ẹ́ òbí ẹ̀ tí àwọn òbí bá sọ pé wọ ọmọ mi nǹkan báyìí la fi ò ṣe kódà tó bá ní ọmọ yẹn lára látara ìfẹ́ tó ní sí wa sì máa ṣe téèyàn bá jẹ́ ọ̀gá bí iṣẹ́ tó bá nífẹ̀ẹ́ ọmọọṣẹ́ kan gbogbo tó jẹ́ dáadáa pátápátá la máa fi bá ọmọọṣẹ́ yìí lò ẹni tó bá jẹ́ ọmọọṣẹ́ níbi iṣẹ́ tó bá nífẹ̀ẹ́ ọ̀gá ẹ̀ gbogbo ẹ̀mí gbogbo ìkíláàsì sincerity ìfọkàntán la máa fi ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ kódà kí ọ̀gá yìí má sì mẹ́jọ mọ́ kí ló bí òun náà ni ìfẹ́ ló fi jẹ́ pé ìfẹ́ yìí òun ló ṣe pàtàkì jù àwa mùsùlùmí tí ìfẹ́ bá wà láàárín wa ìyà tó ń jẹ wá lénìí ọlọ́ọ̀bá máa mú kúrò ńbẹ̀ fún wa ẹni tó wà ní Saudiya tó nífẹ̀ẹ́ ara Kuwait ọjọ́ tàdánwò bá ti bára Kuwait òun náà ní lójú oorun mọ́ a máa dààmú ni pé báwo ni ìdẹ̀kùn ṣe fẹ́ báwọn ará bíi ẹni tó jẹ́ ọmọ Misrọ̀ tí ìdààmú bá ń bá ọmọ Nàìjíríà látara ìfẹ́ ìdààmú ọkàn á sì máa bóhun náà pé àwọn ọmọ ìyá mi tán wà Nàìjíríà báwo ni ìdẹ̀kùn ṣe fẹ́ bá wọn tí àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n bá nífẹ̀ẹ́ ọmọlẹ́yìn ìfẹ́ tí wọ́n ní tí wọ́n bá sì rí nǹkan kan ṣe àbí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí aráàlú wọn ò ní lójú oorun jọ̀mọ́ tí wọ́n bá fẹ́ sùn wọ́n á wá oorun tí wọn ò ní rí tí àwọn ọmọlẹ́yìn táwọn náà bá nífẹ̀ẹ́ olórí gbogbo ògbà pátápátá ni wọ́n á máa ṣàdúrà fáwọn olórí pé allahumma thabbithum ìwọ náà bàbá wa fẹsẹ̀ wọn rinlẹ̀ allahumma wahdihim fima ila ma huwa khairun ìwọ náà bàbá wa tọ́ wọn sí ọ̀nà ohun tó jẹ́ pé olólóore fún wa kò sí ohun tó ń bi ìjọ̀mọ́ ìfẹ́ náà ni o tí ìfẹ́ bá wà láàárín àwọn tí ń bẹ ní sánmọ̀ àti àwọn tó ń bẹ ní ilẹ̀ àwọn tí wọ́n ń bẹ ní ilẹ̀ wọ́n á máa gbádùn ilé ayé àwọn tí wọ́n ń bẹ ní sánmọ̀ inú wọn á máa dùn tí ẹ̀dá tó bá jẹ́ tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba àlékè ọlá gbogbo nǹkan tó ń yẹ ọlọ́run ọba nú òun ni ẹ̀dá máa máa ṣe tí ọlọ́run bá bá sì nífẹ̀ẹ́ ẹ̀dájọ́ mọ́ gbogbo ń tá máa dùn mọ́nú òun náà lọ́nà ọba àlékè ọlá máa ṣe fún. ànábì muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith bí jìbìrì lè gbà wá hadith tí Abu Hurairah gbà wá ó ní ànábì sallallahu alaihi sọ wípé idha ahabba abidan tí ọlọ́ọ̀bá bá nífẹ̀ẹ́ sí ẹrú kan náà dá jìbìrì ọlọ́run máa ké pe Jibril pé ìrẹ́ Jibril fulan nífẹ̀ẹ́ ọmọ lágbájá fa ìwọ náà bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ fa ahabahu jibiril jibiril a sì jẹ abẹ́lẹ̀ tá a máa nífẹ̀ẹ́ ni torí pé kí ni torí pé ọlọ́ọ̀ba àlékè ọlá wanada jibiril jibiril náà wá bọ́ sí sọ́mọ̀ a wá máa pe àwọn ará sọ́mọ̀ pé ya ahala sama ẹ̀yin ará sọ́mọ̀ inna Allaha yuhibbu fulan ọlọ́ọ̀ba nífẹ̀ẹ́ lágbájá fa àhìbò ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ fa àhábòhò ahlus sama gbogbo àwọn tí wọ́n wà ń sọ́mọ̀ wọn a bá bẹ̀lẹ̀ tí wọ́n á máa nífẹ̀ẹ́ ru ẹni báyìí kọ́lọ̀ ọba kó má nífẹ̀ẹ́ wa ló fi jẹ́ pé téèyàn bá wà nǹkan láyé jọmọ́ ohun tó yẹ ká máa wá òun ní ọlọ́wọ́ ọba àlékè ọlá gbogbo tí ọlọ́wọ́ bá fún wa láyé ó yẹ ká máa fi wá ìfẹ́ ọlọ́wọ́ ọba ni ọba àlékè ọlá bá fún wa torí pé ẹni tí ọlọ́run bá lékè ọlá tó bá ti nífẹ̀ẹ́ rọ́fàrọ̀lá ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún kọ́lọ́ máa ṣàforíjì ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́run bá bá ti nífẹ̀ẹ́ rahimahullah ọlọ́run bá lékè ọlá máa kẹ́ kọ́lọ́ bá kójọ kó má ṣe ìkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́run bá lékè ọlá tó bá nífẹ̀ẹ́ sí yuhsinu ilayhi ọlọ́run bá lékè ọlá á máa ṣe dáadáa sí kọ́lọ́ kó má ṣe nífẹ̀ẹ́ ẹnì wa kọ́lọ́ kó má ṣe dáadáa sí ẹnì wa ló fi jẹ́ kó ṣe pàtàkì jọmọ́ mùsùlùmí ìfẹ́ ọlọ́run ọba àlékiọlá òun ni ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé àwa kọ́lọ̀ ọba kó bẹ́sẹ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa àbú ẹ̀jọ̀. mo fẹ́ kẹ́ capsule kìíní láìsí dé àwọn èèyàn máa ṣàǹfààní ẹ̀ ẹgbẹ́ lo ẹ̀ṣá mọ̀ rí kọ́ọ̀dù àbí ẹ̀kọ́ tẹ̀ láǹtì bó ṣe jẹ́ wájú ló yẹ kí náà lè tàn ó ti rí no ẹ lè gbé báyìí ẹ á kọjú sí mi báyìí. So gẹ́gẹ́ bá ṣe ń bá ọ̀rọ̀ wa lọ ìfẹ́ ọlọ́run ọba àlékè ọlá ó ṣàgbà gbogbo nǹkan tọ́lọ́n bá ti nífẹ̀ẹ́ èèyàn gbogbo ẹ̀dá tọ́lọ́n ọba dá lá wa kọ́lọ́n máa ṣe nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa orípa tí ìfẹ́ máa ń kó orípa tó pọ̀ ni téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn ó máa ń fa kéèyàn máa tijú ẹni yẹn ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí kò kì í ṣe èèyàn torí pé gbogbo tó bá ń ṣe fún èèyàn èèyàn ò ní rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ á rọrùn láti gbà mọ́ra ló fi jẹ́ pé ìfẹ́ yẹn ṣe pàtàkì gẹ́gẹ́ bá ṣe sọ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ìdá àhábà allahu tí ọlọ́run bá bá ti nífẹ̀ẹ́ èèyàn kan ó ti parí náà dá jìbìrì àwọn ẹ̀dá tọ́nà ọba dá nínú àwọn ẹ̀dá tó dáa jùlọ lẹ́yìn ọmọ ènìyàn òun làwọn torí pé ọmọ ènìyàn ọlọ́run bá gbọ́lá fún wọn lórí màláíkà wàlàkọ́ni karọ́mùnà bani ádámà ọlọ́run láti gbé ọlá agbé àpọ́nlé fún ọmọ ànábì ádámà wàhàmàláhùn filibari wàlbáhà a fún wọn láǹfààní àti máa rìn lórí ilẹ̀ kan tún máa rìn nínú odò wàrọ̀zàkùnáhùn mí lọ́tọ̀ yìí bá a sì fún wọn ní àrísìkí tó mọ́ wàfàgbọ́nláhùn màálà kẹsìrì mímọ̀ nìkọ̀lákọ̀nà tẹ̀fùdìlà ọ̀gọ̀rọ̀ nǹkan táwọn náà bá dá agbọ́lá fọmọ ànábì ádámọ̀ ni wọn lórí ohun tí ọlọ́run bá ní kí ọlá fi gbé ọlá fún wa ni wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní alexiyar ó ní àǹfààní àti ṣẹ̀ṣà ó láǹfààní àti ṣe dáadáa ó sì láǹfààní àti ṣe aburú téèyàn bá wá gbé aburú lẹ̀ tó ń ṣe dáadáa a máa bí kí ìfẹ́ ọlọ́run bá ga fúru ẹni báyìí ọlọ́run nífa alhamaha fujuraha watakuwaha ọlọ́run ni a ti dáadámọ̀ kan mọ́mọ́ ẹ̀dẹ́ ènìyàn wípé dáadáa lélẹ̀ aburú lélẹ̀ kọ̀dẹ̀ afláhà manzakaha ọlọ́run ní ẹ kíkú oríire ẹni tó bá fọ ẹ̀mí ẹ̀mọ́ tó fi ń ṣe dáadáa wà kọ̀dẹ̀ kọ́ọ́bà mandasaha ẹ kí ó ti ṣorí ibú ẹni tó bá pa ẹ̀mí ẹ̀run tó dọ̀tí ẹ̀mí ẹ̀ tó fi ń ṣàbúrú àwọn màláìkà sì ni wa yaf'aluna ma yumarun ohun tọ́nà ọba ti pa wọ́n láṣẹ ni wọ́n máa ń ṣe àdámọ̀ màláìkà nìyẹn àwọn ò láǹfààní àti ṣe lọ́wọ́ kò sínú àdámọ̀ wọn tọ́nà ọba bá dá wa náà pa àní máa ṣe lọ́wọ́ ọba àní máa ṣe lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ ọba àlékeọ́lá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní law annakum tuznibun ó ní ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdámọ̀ tọ́nà ọba darí ni pé ẹ máa máa dẹ́ṣẹ̀ kullu bani ádámù khata' gbogbo ọmọ ànábì ádámọ̀ láláṣiṣe wà khairul khata'i tawwabun ẹni tó dáa jù lọ́nà àwọn tí wọ́n máa ń ṣàṣìṣe làwọn tó bá máa ń túbá ànábì sallallahu alaihi wasallam sọ wípé law annakum tuznibun tó bá jẹ́ pé ẹ̀ kì í ṣe lọ́wọ́ ọba ni tó bá jẹ́ pé ẹ̀ kì í dẹ́ṣẹ̀ la zahaba wàyàtàfirún tó bá ti wá ń dẹ́ṣẹ̀ wọ́n máa tọrọ àforíjì wàyàtàfirúnláhù láhùn ọ̀nà àti máa foríjì wọn so ká má dẹ́ṣẹ̀ kò sí nínú àdámọ́ wa ìyẹn jẹ́ nínú tí èṣù tó máa ń lò tó máa fi pa ọmọ ànábì ádámọ́ rú téèyàn bá ń dẹ́ṣẹ̀ àlìyáàsù èṣù máa ń jẹ́ kéèyàn lose hope kéèyàn ti gbà pé kò sóore fún yọmọ lọ́nà fi sọ fún wa wípé kóòlì ìrí ànábì bá mi sọ fáwọn èèyàn pé ya ibadiya alladhina asrafu ala anfusihim ẹ̀yin ẹrú mi tẹ́ ti kọjá àlà lórí ẹ̀mí ara yín la taqnatu min rahmatillah ẹ má jákọ́ o ẹ má jákọ́ bí àánú ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ kò sí bó ṣe lè tóbi tó ọlọ́ọ̀bá máa ń ṣàforíjì ẹ̀ fún ni téèyàn bá ti túbá inna Allaha la yaqbalu tawbatal abdi ànábì sallallahu alaihi wa sallam ní Ọlọ́run máa gba ìtúbà ẹrú ma lam yugharghir nígbà tí ò bá sì máa pọ̀ kákú béèyàn ò bá sì máa pọ̀ kákú Ọlọ́run bá máa gba tú béèyàn ẹ wo Fìràáhùn nígbà tó fẹ́ kú ó ní al Fìràáhùn ní nísìn amantu billadhi amanat banu Israel ó ní nísìn nísìn ah ohun tí àwọn ọmọ ìsirẹ́lì gbà yẹn ọlọ́run tó gbà yẹn nínú ti gbà gbọ́ ọlọ́run wá sọ pé àcháǹsì ti lọ kò sáǹfààní mọ́ ló fi jẹ́ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá máa ń túbá ọlọ́run ní inna Allaha yuhibbu tawabin wa yuhibbul mutatahirin ọlọ́run ní ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń túbá ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe mímọ́ tá a bá fẹ́ kọ́ lọ́ọ́ bá nífẹ̀ẹ́ wa a ní láti máa túbá kúrò ń bí ẹ̀ṣẹ̀

aburú tí wọ́n ti ṣe yẹn wọn wà ní tẹ̀bà tí wahum ya'lamun wọ́n mọ̀ pa burú ni ọ̀wá ní jókòó tì ṣùgbọ́n gbà mí tẹ́ bá rí mùsùlùmí tó jókòó tì ẹ̀ṣẹ̀ ó lè má mọ̀ pa burú ni fa'allimuhu látara bẹ́ẹ̀ ó dọ̀rọ̀ yàn léyìn lórí kẹjẹ́ kó mọ̀ pẹ́ṣẹ̀ ni kẹtìrú minal muslimin ó pọnú àwọn mùsùlùmí yaznun wọ́n ṣe ṣìnà wayashrabuna al wọ́n mutí wayakuluna riba wọ́n jẹ́ rìbá wa hum la ya'lamun anna Allaha qad harramaha wọ́n sì mẹ́pọ́nà ọba ti ṣe gbogbo nǹkan ilé ìwọ̀ fáwọn wàyá ti húnà dáúrù lẹ̀rùlámá ojúṣe àwọn àfá ibi tó ti wá ní alẹ̀rùlámá wárọ̀ sátúlà àmbíyá àwọn àfá tẹ́ rí kò ń ṣe pé ká gbowó lóde ni wọ́n fi ilẹ̀ fún wa kò ń ṣe pé ká ṣe jálàbí ni wọ́n fi ilẹ̀ fún wa kò ń ṣe pé ká tẹ̀yẹ̀pẹ̀ ni wọ́n fi ilẹ̀ fún wa innama warrasul ilma ohun tó fi ilẹ̀ fún wa ní ìmọ̀ ìmọ̀ tó ní àdínì tó gbórí ògbé talabul ilmi faridatun ala kulli muslimin ká sì wá ìmọ̀ yìí ọ̀rọ̀ yàn ní lórí gbogbo mùsùlùmí man akhadhahu qad akhadha bi hawzin wafir ẹnikẹ́ni tó bá wá mójútó ìmọ̀ táwọn ànábì fi ilẹ̀ fún wa yìí ó ti gbá nǹkan tó tóbi mú kọ́nà máṣẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ní ìmọ̀ àmọ́lò kọ́lọ̀n kó fún wa ní ìmọ̀ rere wahum ya'lamun wọn ní jókòó tí ẹ̀ṣẹ̀ ìfẹ́ ọlọ́run la gbọ́dọ̀ máa wájọ mọ́ ohun tó máa jẹ́ kọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí wa a gbọ́dọ̀ páyọ ọlọ́run ọba àlékè ọlá a gbọ́dọ̀ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba a gbọ́dọ̀ máa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ìgbà a gbọ́dọ̀ máa ṣe àwọn ojúṣe tọ́lọ́ ọba pa wá láṣẹ pé ká ṣe àwọn nǹkan tọ́lọ́ ọba ní ká ṣe a gbọ́dọ̀ ná ọlọ́run ní wa anfiqu min malillah wà àtàhùn mi mari láhi lẹ́dí àtàkùn owó tọ́nà ọba kó sí yín lọ́dọ̀ àwọn tí wọ́n níyàn ọlọ́run ní ẹ fún wọn bẹ́ẹ̀ wà á ń fi kún mi máa náà kù àwọn nǹkan tá pèsè fún yín nínú ẹ̀ ẹ ná nǹkan mi lè ayé àti àhàdákùnmùlì mọ́ọ̀t ṣáájú kíkú tó wá dé bá kan nu yín fáyàkú làrọ́ bíi àkọrùtánì ìlà ájàlì nǹkọ̀rí nígbà tí kú bá dé àwa máa kígbe pé wọ́n lọ́wọ́ owó yìí mo fẹ́ bẹ̀rẹ̀ sí náà wà á kún mi náà sọ́ọ̀lì yìí láàsọ́ dákọ̀ mo fẹ́ máa náwó báyìí gbogbo nǹkan tí mi gbàgbọ́ yẹn mo fẹ́ máa gbàgbọ́ wà á kún mí náà salihin mo fẹ́ bẹ̀rẹ̀ sí iṣẹ́ olóore wà láyé wa akhira Allahu nafsan idha jaa ajaluha ń pa kò youth alufil kọ́bìl wọ́n á béèrè lọ́wọ́ ẹni sàárè mọ rọ́bùkà tálọ́lọ́hun rẹ mọ dínúkà kílẹ̀sì rẹ wà mọ́dà takulu anhaza rọ́jùl arákùnrin wa yìí wà ó ti yàbí sùrọ́tìhì sallallahu alaihi wasallam wọ́n á fi àwòrán àwọn nọ́bì sallallahu alaihi wasallam á fi hàn òkú sàárè kí ni tó máa ń sọ nípa arákùnrin ìdàkánà mùmínà tó bá jẹ́ ni tó jẹ́ tó gbọ́ náà bá gbọ́ káàna rasulullah rasulullah a ní òjíṣẹ́ ọlọ́run ọba ní àmọ́ntobi mo gbàgbọ́ wà tàbátùhù mo sì ń tẹ̀lé wà ìkánà kàfíràn tó bá lọ jẹ́ kèfèrí ni a ní kóńtù aqulu ma yaquluhu nas a ní ìtàwọn yọ máa ń sọ pẹ̀lẹ̀ mí náà máa ń sọ wà minhum man qala innahu la sahirun wà nínú man yaqulu innahu la sha'irun wọ́n á sọ pé lórí ni orin ló ń kọ ìfẹ́ ọlọ́wọ́n bá àtòjíṣẹ́ ṣe pàtàkì a gbọ́dọ̀ máa wá bọ́nà ṣe máa nífẹ̀ẹ́ wa wàhúbò náà ti gọ́ yàtún látúndúrọ̀k nínú tí máa ń kọjú ìyàn pa fẹ́ afẹ́kọ́nà ọba nífẹ̀ẹ́ wa ó ní pé ká máa wá ìfẹ́ àwọn nǹkan tọ́nà ọba dá tàbá wá kíyàwó wá nífẹ̀ẹ́ wa làbúdá ayakuna fi hududillah ó gbọ́dọ̀ máa bẹ lábẹ́ ntọ́nà ọba fẹ́ afẹ́ kí ọkọ wa nífẹ̀ẹ́ wa ó gbọ́dọ̀ máa bẹ lábẹ́ ntọ́nà ọba fẹ́ afẹ́ kí ọ̀gá wa bíṣẹ́ nífẹ̀ẹ́ wa ó gbọ́dọ̀ máa bẹ lábẹ́ ntọ́nà ọba fẹ́ afẹ́ káwọn ọmọọṣẹ́ wa nífẹ̀ẹ́ wa afẹ́ káràlú nífẹ̀ẹ́ wa ó gbọ́dọ̀ máa bẹ lábẹ́ ntọ́nà ọba fẹ́ ọlọ́ọ̀bá ní kóòl ìrí ànọ́bì bá mi sọ fáwọn èèyàn in kuntum tuhibbuna Allah tó bá ṣe pé tòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba fattabi'uni ẹ máa tẹ̀lé mi ànọ́bì sallallahu alaihi wasallam yuhbibkumullah tẹ́ bá ti ṣe bá ọlọ́run bá máa nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ yín àforíjì yìí ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni o kọ́lọ́ bá ṣe àìnífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ọgbọ́n náà ti ghayatun la tudrak mo fẹ́ káyé nífẹ̀ẹ́ mi ò lè lépa ba láíláí bó bá ṣe ń ṣègbìyànjú káwọn èèyàn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún máa kórìíra ẹ̀ sí ló fi jẹ́ pé idha kunta tó bá fẹ́ ìfẹ́ fátólóbó hubba Allah ìfẹ́ ni máa wá torí pé gbogbo ìfẹ́ ó wà lábẹ́ ìfẹ́ ọlọ́run tọ́lọ́ bá ti nife, jìbìrìlì máa nífẹ̀ẹ́ tí jìbìrìlì bá ti nífẹ̀ẹ́ àwọn mùmìnú àwọn mùmìnú wá fi ahli sam ahli al-ardi ìfẹ́ sí ẹ̀mí àwọn ènìyàn béèyàn bá fẹ́ jọmọ ìfẹ́ ọlọ́run bá ànábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní sàlẹ́sù man kunna fihi wajada halawatal iman ànábí ní àwọn nǹkan mẹ́ta kan wà ẹnikẹ́ni tó bá wọnú ọkàn ẹ̀ tó wá rí ń bẹ̀ wájádà halawatal iman onírú ẹni bẹ́ẹ̀ àárín tó jí adùn gbàgbọ́ ayakuna allahu wa rasuluhu ahaba ilayhi mimma siwahuma téèyàn bá nífẹ̀ẹ́ a lè nífẹ̀ẹ́ labas kò sáburú pé ká nífẹ̀ẹ́ ṣùgbọ́n fẹ́ ta ní fọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ ó gbọ́dọ̀ ju gbogbo òfẹ́ lọ anọ́bí sallallahu alaihi wasallam ó ní la yu'minu ahadukum hatta akuna ahaba ilayhi min walidihi wa waladihi wa nasi ajma'in anọ́bí sallallahu alaihi wasallam ó ní ẹnìkanu yóò tí jẹ́ onígbàgbọ́ òdodo tá nífẹ̀ẹ́ mi anọ́bí sallallahu alaihi wasallam ju bàbá tó bí lọ a nífẹ̀ẹ́ mi ju ọmọ tó bí lọ a nífẹ̀ẹ́ mi ju gbogbo ẹ̀dá lọ wà qala li Umar bó ṣe sọ fún Umar náà nìyẹn Umar bá sọ fún pé ya Rasulallah ìrí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlékí ọlá anta ahabba ilayya min kulli shay'in illa min nafsi mo nífẹ̀ẹ́ wa nọ́bì gan kódà mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ àyàfi ẹ̀mí mi nìkan ṣé mẹ́pà wo pé àwọn nọ́mà náà kéèyàn nífẹ̀ẹ́ ní ẹ̀ ju wọ́n ní tí bá ń jó ni tó bá ju ọmọ ẹni tààrà ẹni la kọ́kọ́ ń pa tààrà ẹni la kọ́kọ́ ń dù Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé ìrẹ̀ Umar lamtumin ó tí ìgbọ́lọ́ ń gbọ́ tí wàá fi nífẹ̀ẹ́ mi jù rẹ lọ Umar bá ní al'ad ó ti wà ní ọkọ̀ ẹ̀lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn anta àhábà ilayya min nafsi ó ní ìrì Ànábì mo nífẹ̀ẹ́ jura mi lọ ànábì ní al'an ya umar ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ìrẹ́ umar ó ti di onígbàgbọ́ òdodo ẹ wo bí fi ànábì sallallahu alaihi wasallam bó ṣe pàtàkì téèyàn bá ní fi ànábì sallallahu alaihi wasallam oore tó máa bí nǹkan tó pọ̀ ni nínú tó máa bí ni wípé gbogbo ta bá a lè juwọ́ ẹ̀kalẹ̀ fánàbì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ní la yu'minu ahadukum hatta yakuna hawahu tabi'an lima ji'tu bihi ànábì sallallahu alaihi wasallam ní èèyàn kan nu yóò ti lè jó nígbàgbọ́ òdodo tó fi jẹ́ ń pè ìfẹ́ inú ẹ̀ agbe sábẹ́ nǹkan tèmi ànábì fẹ́ anta turid wa huwa yurid ànábì fẹ́ nǹkan ìwọ náà ìgbà míì gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ yìí àwọn nǹkan kan máa ń wò wá ṣe ṣùgbọ́n gbà tẹ́ wọ́n bá pè wá sákìyèsí pé ẹ̀gbọ́n tàbí ọ̀bì sọ̀rọ̀ máa lè wẹ̀fẹ́ láǹsọ̀ ni ọ̀nà ní innamal mu'minun ọ̀nà ní àwọn onígbàgbọ́ òdodo alladhina idha dhukira Allahu wajilat qulubuhum òun làwọn tí wọ́n bá ti ka ayọ̀ náà bá lé wọn tí wọ́n létí báyìí tó bá dárúkọ náà lẹ́gbẹ̀ẹ́ wọn wájì látìkò lòbóhó tí wọ́n kọ̀ dárúkọ lọ́wọ́ ọba ọ̀wárìrì tó jáde látara ìfẹ́ ó máa mú ọkàn wọn tí wọ́n bá wá ń káyà kùrán sí wọn létí zaadatuhum imana àwa máa lé ìmọ́ni wọn kún wa ala rabbihim yatawakkalun ọlọ́ọ̀bá sì ni wọ́n máa gbára lé ẹni tó jẹ́ múmi nìyẹn tó bá ti gbọ́ pé kọ́là lọ́hùn kọ́là rọ̀ṣùl gbogbo tó ń ṣe ti parí a máa nífẹ̀ẹ́ nǹkan a padà rí pé kíní ọlọ́ọ̀bù ò nífẹ̀ẹ́ sí ẹ wo látara afẹ́ jẹ afẹ́ mu jọ̀mọ́ látara afẹ́ fẹ́yàwó afẹ́ lọ́kọ látara pa afẹ́ gbé ilé látara pa afẹ́ lọ́rẹ̀ẹ́ nígbà tá a máa rí nǹkan nú àwọn ṣe títà ń ṣe yìí a rí pé tá wa nífẹ̀ẹ́ sí ni èèyàn kan wá dé a wá ní àfà ẹ̀yin ò àwọn àfà máa sọ pé bísínẹ́sì yẹn ò ṣe ara èèyàn á sì wálẹ̀ pé á ah! kódà ó lè ti invest lé lórí ó ti náwó lé lórí ló ṣe ń gbọ́ pé wọ́n mà ní àwọn àfà sọ pé GNLD ò mà dáa wọ́n máa sọ pé kò dáa pé bísínẹ́sì yẹn ó ní nǹkan ó ní oríṣiríṣi nǹkan nú ara yàn á wálẹ̀ ṣùgbọ́n tó jó nígbàgbọ́ òdodo á gbé ìfẹ́ inú yẹn sábẹ́ ta ànábì sallallahu alaihi torí pé ìfẹ́ inú sallallahu ọlọ́run ọba ló fi sí lọ́kàn bẹ́ẹ̀ ọlọ́run ni wàá máa anil hawa ọlọ́run lànàbì tẹ́ rí yẹn kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ inú ila huwa illa ọlọ́run ní gbogbo táàmù bí bá sọ wáhìí ní látọ̀dọ̀ ọlọ́run ìsọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ ọlọ́run alamahu ṣẹ́díìdù ìkúwa ẹn tó fi kọ́ ni ṣẹ̀díìdù ìkúwa ẹn tó ní agbára Jibril alayhi salam ó ló fi kọ́ ànábì sallallahu alaihi wasallam ní tíṣà tó kọ́ àwa náà gbọ́dọ̀ ní tíṣà tó ń kọ́ wa lọ́rọ̀ ẹ̀sìn kódà àwọn nǹkan bí tá ń ṣe ń lé ayé a ní láti ilé tá máa kọ́ wa tá máa fi wá sí ojú ọ̀nà ajé ó rọrùn fún wa ìrìn àjò máìlì mẹ́ta a ní fi rí máìlì mẹ́wàá látara ìmọ̀ kan àti àìní aṣáájú tá a máa mú wa rí ọ̀nà a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba ká nífẹ̀ẹ́ òjíṣẹ́ tá a bá nífẹ̀ẹ́ ọlọ́run jọmọ́ oore tá a máa rí mẹ́pọ̀ o ànábì muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith kodosi alhadith alkodosi huwa ma nabi sallallahu alayhi wa sallam an Rabbihi azza wa jalla òun náà ni tí ànábì sallallahu alaihi wasallam gbà wá látọ̀dọ̀ lọ́wọ́ ọba rẹ̀ min ghayril Qur'an tó yàtọ̀ sí al-Qur'an ó ní àbúrírá ló gba hadisi náà wá ó ní inna Allaha ta'ala qala ó lànàbì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́ bá sọ wípé àwọn olọ̀rẹ́ ọlọ́run inna Ina Allah ọlọ́run ní sẹ́ra àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba la khawfun alayhim ọlọ́run ní kò sí ìbẹ̀rù fún wọn wala hum amanu wọ́n ní wakanu bẹ̀lẹ̀ tí ń lahumul bushra fil hayati dunya ọlọ́run bá ní róòdù ló kó máa jẹ́ ti wọ́n lé ayé ṣáájú kan tó wá gba ẹ̀san wọn lálùjọ náà àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba àwọn tí wọ́n nígbàgbọ́ nu wọn nínú ọlọ́run ọlọ́run ní alladhina yuqimuna salata wa yutuna zakata ọlọ́run láwọn ẹni yìí wọ́n nígbàgbọ́ nu ọlọ́run wọ́n máa ń kírun wọ́n máa ń yan zaka wọ́n gbàlùkìyàmọ̀ gbọ́ àwọn ẹni ire lélẹ́yìí àwọn àyù ọlọ́run tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí kọ́nà máṣá ìnífẹ̀ẹ́ nìkan kan wa kò kí í ṣe ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tó ń bọ́ síta gbangba tó ń yapa àṣẹ ọlọ́run ọba àlékè ọlá tó ní àgbogbo táwa bá ṣe ń wájú ọlọ́run àṣegbé ni àwa ti dé lẹ́vù kan tó ti ga ju tàwọn màláìkà lọ bá a bá ṣe nǹkan kan kò sí ní ta fẹ́ ṣe tọ́nà ọba fẹ́ tàta rẹ̀ fìyà jẹ wá ẹlòmí á wípé à ẹ̀yin ìjọmọ́ mi tó bá ti dànù kìámọ̀ tán bá ní kẹ wá wọná màá sọ yín dàgbàdo màá gbé yín mì ṣerú ẹni báyìí ló nípa yọ lọ́wọ́ ọba àwọn ọ̀rẹ́ ọlọ́run ẹni tó páyọ ọlọ́run ọba ni ẹni tó jẹ́ wípé tọ́nà bá ní ẹ máa ṣe báyìí ẹ bá wájú pé olóhùn kankan ṣe tọ́nà bá ní ẹ máa ṣe òun lẹ máa rí lẹ́yìn pátápátá pé kò súnmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lóhun páyọ ọlọ́run ọba yẹ́kọ̀rọ̀bù zina ó ń súnmọ́ ṣìnà wáyẹ́sì kódà ó tún ṣe ṣìnà wáyẹ́sìrọ̀bù lọ́kọ̀mùrọ̀ ó tún mutí mélòó mélòó àfáà ni wọ́n láwọn fi ṣiṣẹ́ ni gbogbo ilé nǹkan burúkú ni láwùjọ jọmọ́ ọlọ́run láwọn tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run alẹ́dínà amọ́nù wàkánù yàtàkùn àwọn tí wọ́n jẹ́ pé wọ́n nígbàgbọ́ ni wọ́n páyọ̀ ọlọ́run ọba àlékè ọlá wọ́n ń kírun wọ́n yan zàká wọ́n ń gbàwẹ̀ wọ́n ń ṣe pẹ́pẹ́ fúru síwájú ọlọ́run ọba àlékè ọlá mọ̀nà àádálí wàlíyàn àwọn ẹni tó bá wá jẹ́ ẹni tán náà ọba báyìí ọlọ́run nílẹ̀ ànábì bá mi kéde fáwọn èèyàn ẹnikẹ́ni tó bá wá mú ọ̀rẹ́ mi ọlọ́run ọba lọ́ta fakọ́dí àdántuhu bil harbi èmi ọlọ́run bá kéde ogun pẹ̀lú ẹ̀ kọ́nà ọba kó má jà wá lógun ló fi jẹ́ pé tó bá rẹ̀ tó ń ṣe dáadáa tó ń ṣe tọ́lọ́run o gbọ́dọ̀ máa páyà láti sọ̀rọ̀ burúkú pa ẹ̀ gbogbo mùsùlùmí pátápátá wà líyòn àyù ọlọ́run ní gbogbo mùsùlùmí wàyàtàfà wàtúnà fìlìwìláyà ṣùgbọ́n ipò wọn máa ń yàtọ̀ síra wọn ni ẹlòmíì ó lè jẹ́ class one ló wà ẹlòmíì class two ló wà ẹlòmíì class three ló wà níbi ìjẹ́ àyò ọlọ́run ọba ìjẹ́ ọ̀rẹ́ ọlọ́run wa kulluhum awliya Allah gẹ́gẹ́ bí alìmọ́mù tọ̀háwí ṣe sọ ó ní gbogbo àwọn mùsùlùmí yẹ ọ̀rẹ́ ọlọ́run ní gbogbo wọn jẹ́ àyọ ọlọ́run wòlíì ní gbogbo wọn wa yatafawatuna fi dhalika ṣùgbọ́n ìjẹ́ máa ń jura wọn lọ ẹ wá rí kò kí ń ṣe nínú àlàmátìlì wìláyà kò kí ń ṣe nínú àmì pé ẹni ọlọ́run lè yàn àyẹ̀fẹ́ kírọ̀bì wìláyàtì kéèyàn wá jáde ń sì pé àwa ẹni ọlọ́run à kálà talẹ̀ tó gbé yẹn sí ẹlẹ́nu nínú tó bá ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹni ọlọ́run ni wípé alẹ́dínà wájìlá kólóbòhùn ọlọ́run bá ní àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa wà kólóbòhùn wájìlá tún ọlọ́run ni wọ́n ń ṣe dáadáa ẹ̀mí wọn ò túbalẹ̀ àwọn ẹni rẹ̀ nìyẹn wọ́n a máa ti ṣe olóore báyìí ṣùgbẹ́ mi wò ní balẹ̀ lọ áúlàm yàkùbálù ṣọ́nà ohun ti ẹ̀gbá ni àbí ò àmọ̀ látara bẹ́ẹ̀ yẹ̀dàdúnà fi láàmẹ̀lì wọ́n wá bẹ̀lẹ̀ tá a máa olóore pé sí o sí ó gbọ́dọ̀ ṣọ́ra láti máa bú ànábì sallallahu alaihi wasallam ó ní sibabul muslim fusuq ó ní kó wú ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kó wá máa bú léèbú ànábì ní ìwà ni waqitaluhu ọmọ pa iwa nǹkan ni

ọlọ́wọ́ bá ní kò wá sí ọ̀nà tẹ́rù fi máa ń sún mẹ́mi ọlọ́wọ́ ọba ìwọ náà fẹ́ súnmọ́ lọ́hun ó fẹ́ di ayọ̀ ọlọ́hun ó fẹ́ di ọ̀rẹ́ ọlọ́hun ọlọ́wọ́ bá ní tó bá fẹ́ di ọ̀rẹ́ mi wá gbọ́ mo fẹ́ fún ẹ lẹ́sípó mo fẹ́ fún ẹ lọ́rìjó tó bá fẹ́ di ọ̀rẹ́ mi ọlọ́wọ́ ọba àlékè ọlá kí ni ọ̀nà tó máa gbà òun náà ni pé wàá gbìyànjú tatakọ́rọ̀bù iléyà bí ṣe in mímọ̀ ìsàrọ́tò àlékè àwọn nǹkan tí mo ṣe lọ́rọ̀ ọyọ̀ fún ẹyẹ lé ẹ lórí wàá gbìyànjú láti mójútó wà láyà záàlù àmìdí tó bá ti wá mójútó àwọn nǹkan yẹn ó wà níyẹ ò ní gbò tí wà máa súnmọ́ lọ́wọ́ ọba bí nawafil nígbà tó bá ti ń ṣe náfìlà àwọn ìrun tó yẹ ká kí ṣáájú ká tó kírun ó ń kí èyí tó yẹ ká kí lẹ́yìn tá bá kírun ó ń kí ká tó kí ṣubú yìí ó ń kí rákàtàlẹ̀ kátó kí zúrì òun kíráka mẹ́rin kátó kí tabá kí zúrì tó tún kíráka mẹ́rin kátó kí ansiri òun kíráka méjì kátó kí mọ́gírìbì òun yọná fílà méjì akí mọ́gírìbì tọ́nà òun yọná fílà méjì kátó kí ṣáì náà òun kí méjì akí ìṣá ìtàn òun tún yọná fílà mẹ́rin ó wá ń ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ló ń gbàwé ọjọ́ tuesday ọjọ́ monday ó tún gba ti thursday ọjọ́ thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run ó tún gbà tó bá tún gbọ́ yàwó àárọ̀ fà wàá tún ló fẹ́ gbà tó bá gbọ́ yàwùmọ̀lẹ̀ eh, muharram eh, yàwùmọ̀ aṣúrọ̀ ìwà tún gbìyànjú wàá tún gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn àwẹ̀ ó sì ṣe sọ́dákọ̀ tó bá wọ mọ́ṣáláṣí wàá yànnà tahiyatul masjid wàá yànnà fílàgbó bá wọ mọ́ṣáláṣí kó tó jókòó gbogbo ẹni tó bá ti ń ṣe gbogbo àwọn nǹkan ìjọ mọ́ ọlọ́ọ̀ba àlékè ọlá ó ní a máa súnmọ́ mi ọlọ́wọ́n ọba àlékè ọlá hátà òhìbà téèyàn bá ti wá ń ṣe àwọn pẹ́pẹ́ fúrú yìí òun yọ zaka ó tún wá yan nọ́fílà òun ṣe sọ́dákọ̀ ó lè ní ọlọ́ọ̀bá máa wá nífẹ̀ẹ́ fa ìdá àbábtùhù ó ní ti bá wá ti nífẹ̀ẹ́ rú yìí kó ń tu sámà áhù lẹ́dí yẹ́sìmá omi èmi ọlọ́wọ́ ọba àlékè ọlá máa sọra mi di etí rẹ̀ tó fi ń gbọ́ wà máa na dáàlíkà ìtumọ̀ eléyìí náà ni ohun tó bá dáa ohun tó bá dáa tó bá ti gbọ́ pọ́ńpìlẹ̀ orí nbì kan a máa ṣe sigfar a gbé etí kú òun bẹ́ẹ̀ ni. bákan náà kóńtò bá sọ̀rọ̀ hù lẹ́bì yóò mú sí rubí bí hà èmi ọlọ́wọ́ bá máa sọ́ra mi di ojú rẹ̀ tó fi ń ríran láyá òzòrò ilá ilá ilá halal ohun tá máa fojú ẹ̀ wò òun náà ni àwọn nǹkan tó dáa tó mọ́ tó tọ́ ó dùn àbẹ̀ sọ́ọ̀rọ̀ kù ọlọ́run ti pa wọ́n láṣẹ pé kọ́rẹ̀ ojú wọn lẹ̀ kò ní fojú yẹ wòwò kú wò ìyá máa tọ́ka sí pọ́nà ọba nífẹ̀ẹ́ yọ̀ kọ́nà ọmọ ṣẹ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run lòun á di ẹsẹ̀ tá a máa fi rìn ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo ibi tó bá da lá máa rìn lọ tó bá gbọ́ pé alkọ̀ wà níbi kan wà sí wà níbi kan kò ní ró lójú láti lọ tó bá gbọ́ pé aláìsàn kan wà níbi kan afẹ́ lọ bẹ̀ẹ́ wò kò ní ró lójú láti lọ ọmọ ìyá wa kan ló ẹ̀sìn kọ́ lọ́ọ́ bá wa fọ̀rùn ó jáde láyé níbi bóyá lé ọjọ́ Sunday lóṣòdì kọ́lọ́ bá wa fọ̀rún kí ọmọ ìyá náà ọlọ́run rí lè fi ikú yóò fi pọ́n lé kọ́lọ́ bá ṣàì fi ikú pọ́n ẹnì kọ̀ọ̀kan wa náà lè nígbà tí àsìkò wa bá yá ẹni yóò ṣe tó dàgbà jùlọ títí bí mo ṣe ń wò náà ó lè má ì tí ìwọ fifty àbí kó máa súnmọ́ ó jẹ́ tó nígbìyànjú kí n kọ́ tiẹ̀ short nígbà tó fẹ́ kú ọjọ́ tó fẹ́ kú wọ́n ló lọ wá sí láàárọ̀ àwọn meeting tó ní í ṣe pẹ̀lú àwọn ibi tó jẹ́ sí láwọn mọ́ṣáláṣí tó jó òun lólórí mẹ́ ó ṣe mítìn pẹ̀lú wọn wọ́n ní ní ọjọ́ tá ń sọ yìí èèyàn kan tó já láìsàn ó lọ bẹ̀ wò iṣẹ́ olóore ńláńláńlá lóríṣiríṣi ọlọ́run ṣàfùnṣejọ ọfùnṣejọ sunday yẹn ó tún gbàwẹ̀ jọ sunday yẹn ìyàwó ẹ̀gbọ́n ò lè sọ pé irú àwẹ̀ báyìí ló ń gbà ó sábẹ̀ pé jọ sunday yóò tún gbàwẹ̀ nígbò dẹ̀ di alẹ́ àbú ẹ̀ ní jẹun ni wọ́n ló gbóúnjẹ síwájú ọmọ ẹ̀ kékeré náà wà ń bẹ̀ ọmọ yóò fẹ́ jẹun ló wá sọ fọ́mọ ẹ pé tó o bá ti jẹun èmi náà ò ní jẹun wọ́n ní bó ṣe dáwọ́lé búrẹ́dì báyìí ó kọ̀ pariwo yé yé tó pariwo yẹ wọ́n ló sì bẹ̀rẹ̀ sí rẹ́rìn ìyàwó ẹ̀ bá wò ká àbúkí ṣẹlẹ̀ àbúkí ṣẹlẹ̀ ó ṣàkọ̀ rẹ́rìn ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun kọ̀ rí pé múùdù ẹ̀ ṣá change ni múdù ẹ̀ṣá change ni wọ́n bá pariwo wọ́n bá dùn lọ síkì wọ́n sì rí àwọn àpẹẹrẹ oríṣiríṣi náà lára àwọn arọ síkì ló ti jáde láyé wọ́n tún gbé lọ síkì omi ọ̀nà ti gbọ́dọ̀ àwọn mùsùlùmí ló ti kú lọ tó gbà ẹ wo orú ẹni ìjọmọ lèyìn ṣe kí n fi ìṣe dáadáa àǹfi dọ́là ibi tó bá ti báyọ̀ ni ṣíṣe olóore bá ti délẹ̀ jọmọ ká tètè ṣe kí ni ká tètè ṣe wala yu'akhiru Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run ní tí àsìkò ẹ̀dá kan bá ti tó ọlọ́run ní lọ lára ohun tí èèyàn bá sì ṣe lèèyàn bá gbà kàmọ̀ tẹ̀dí inú sudan bó bá ṣe ṣe bó bá ṣe jẹ gbèsè ló ṣe máa sán wakàmọ̀ tẹ́sìrọ̀ ẹ̀rù tahsud ohun tó bá gbìn ló máa ká yorùbá náà sọ pé èèyàn ní gbin àlùbọ́sà kó kẹ́fọ́ wakàmọ̀ tààmẹ́l túdìzà bó bá ṣe ṣiṣẹ́ ló ṣe máa gbẹ̀san mọ̀nà àmìlà sọ̀líhàn mẹ́ǹdákàrí láwọ́nsà ọlọ́lẹ̀ tó bá ṣe dáadáa nú yín ọkùnrin ni àbóbìnrin ni wàhúwà mùmínùn tó wá ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ falanu ìyànáwó hayatan tayyiba ọlọ́lá máa jẹ́ kó lo ìgbésí ayé tó dáa wàlànà jìzìyànáhùn bí ahsani lẹ́dí kánú ya'malun tó bá tún wá di kó bá ṣe kẹwàá ń lé ayé kọ́lọ̀ ọba kó kẹwàá lọ́rùn ló fi jẹ́ kó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wájọ mọ́ ká gbìyànjú kárí ń pa mójútó iṣẹ́ olóore kọ́nà ọba kó mọ́ṣẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ní dáadáa ṣe ìyẹn ni tí ànábì sallallahu alaihi wasallam tí ó ń sọ fún wa pé ọlọ́ọba àlékè ọlá ó máa bá a máa dáàbò bò wá nígbà tá a bá ti mójútó òfin ọlọ́wọ́ ọba àlékè ọlá gbogbo tá a bá ń ṣe ọlọ́ọba àlékè ọlá a máa bá wa dáwọ́lé yorùbá náà máa ń sọ wípé aṣòro ṣe bí ohun tọ́nà ọba ò lọ́wọ́ sí adùn ṣe bí ohun tọ́nà ọba àlékè ọlá tó bá wa dá sí ìfẹ́ ọlọ́wọ́ ọba yìí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa tá a bá ti nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba á jẹ́ kí ṣe olóore á jẹ́ kó rọrùn fún wa bá a bá nífẹ̀ẹ́ ọlọ́run kò sí bí ṣe olóore ṣe fẹ́ rọrùn fún wa so ìfẹ́ ọlọ́wọ́ ọba àlékè ọlá máa wáyé pẹ̀lú wípé ká gbìyànjú láti rí ipa ṣiṣẹ́ olóore ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní man sarrahu an Allah falyakra'u al-Qur'ana min al ó ní tó bá fẹ́ kọ́lọ̀ ọba àlékè ọlá nífẹ̀ẹ́ gbé tírà ọlọ́run ọba máa kà ní gbogbo ìgbà tó bá wá fẹ́ máa kà jẹ́ kó jẹ́ látara mushaf mọ́ṣáláṣí wa nínú project wa ta gbọ́dọ̀ tètè ṣe òun náà ni kó jẹ́ mushaf bí ò jẹ́ yọkan lọ bí ojú méjì lọ ká máa rà síbẹ̀ díẹ̀díẹ̀ ó yẹ kí mushaf wà léèyàn bá lọ tó bọ̀ tó fẹ́ ka kùránì kó gbé ilé àmàbí kọ́lọ̀ ọba àlékè ọlá kó nífẹ̀ẹ́ yọ̀ kọ́lọ̀ ọba kó má eléyìí jẹ́ ṣókí nínú tí a fẹ́ bá wa sọ lẹ́ni mahabbatullah ìfẹ́ ọlọ́wọ́n ọba àlekè ọlá tẹ́jìbù lánàá kó lànà khairi ó máa ṣe sábàbí láti fún wa ní gbogbo tó ń jẹ́ oore wa khususan mahabbatullah lánàá ohun tó máa fún wa jù òun ni pé ó máa ṣe sábàbí kọ́nà ọba nífẹ̀ẹ́ wa wa hubbullahi fawqa kulli hubbi ìfẹ́ ọlọ́run sì ní ó ṣàgbà gbogbo ìfẹ́ pátápátá torí pé tọ́nà ọba àlékẹ́ ọlá bá ti nífẹ̀ẹ́ wa a máa rántí wa ní ọ̀dọ̀ àwọn tó ga jù bọ́nà bá ti wá nífẹ̀ẹ́ wa ẹ́ iyansurkumullah fala ghaliba lakum tọ́nà bá ràn yín lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ borí yín jọ̀mọ́ bọ́nà bá ti nífẹ̀ẹ́ wa kí gbogbo ayé kọ́ lọ kórìíra wa ọlọ́ni kol mọ́tù bi ghayzikum ọlọ́ni ẹlọ bínú kú ọlọ́ni mọ́tù ẹlọ kú bi ghayzikum pẹ̀lú bínú tẹ̀ bí yẹn ẹ̀ ń bínú sí mùsùlùmí ẹ̀ ń bínú mòmìnir lẹ́yìn tó náà ọba gbọ́ tó dúró tọ́nà ọba tó ń ṣe tọ́nà ọba alipiọla ọlá ọlọ́ọ̀ni ẹ̀ lọ bínú kú ìyá sórùkúmùlá fálà tọ́nà bá ràn yín lọ́wọ́ tálẹ́ tó fẹ́ kọ díẹ̀ bá ti wá nífẹ̀ẹ́ ọlọ́ agbọ́dọ̀ máa retí alìtìlá àdánwò ìdá làábìlà ọlọ́ọ̀bá alékí ọlá máa dánwò man arada Allahu bihi khayran yusibuhu ẹ̀ntọ́nà ọba bá fẹ́ dáadáa fún àdánwò ànábì sallallahu alaihi wasallam ẹ̀ntọ́nà nífẹ̀ẹ́ sí jùlọ nìyẹn àwọn ànábì ọlọ́ọ̀lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ ànábì ní ashaddu nnasi min al-bala al-anbiya ó níṣẹ́ ráwọn tọ́nà ọba máa ń dánwò jù òun náà làwọn ànábì ọlọ́ọ̀ọba thumma al-amsal fal-amsal àtẹn tó bá dàbí wọn àtẹn tó dàbí wọn ọlọ́ni am hasibitum ẹ̀yin mùsùlùmí tẹ máa rò ní an tadkhulul jannata ẹ máa rò pé máa wà lùjánà walamma ya'tikum mathalul ladhina khalaw min irú àdánwò ìmìtìtì tó ṣẹlẹ̀ sáwọn tó lọ ṣáájú yìí kò ní ṣẹlẹ̀ sí mọ̀tàtù homo bàtà wà gọ̀rọ̀ ọlọ́run ilé koko ó bá wọn ogun bá wọn wà zúlù zílù ọlọ́run mi ilẹ̀ títì mọ́ wọn hátà yakula rasul wàlẹ́dínà máàhù ìnira ìdébi pàánà bí ọlọ́run bá gan kígbe àwọn tó wà pẹ̀lú ẹ̀ náà mata nasrullah ìgbà wo làránṣẹ́ ọlọ́run fẹ́ dé ọlọ́run wá dá wọn lóhùn allah ẹ̀tẹ́ ti ẹ̀gbọ́n o inna nasrullahi qarib àránṣẹ́ ọlọ́run ti súnmọ́ kọ́lọ́ má wa wa o ti ń wa kọ́lọ́ ma mu kó ń bẹ gbogbo ma wa ma èyí tá máa ṣe táàfin níbi inú ọlọ́ọba kó má jẹ́ àṣe láíláí fún àwọn aláàjì wa tí wọ́n ní ààyè yìí ìfẹ́ ọlọ́ọba kọ́lọ́ọba kó bá wa ṣe fún wọn kọ́lọ́ nífẹ̀ẹ́ ọlọ́run kọ́lọ́ wa nífẹ̀ẹ́ wọn kọlọ wo àtàrà ní gbogbo tí à ń tọrọ fún wọn kọ́lọ́ọba kó gbà láìpẹ́ láì jìnà á sì àwọn náà pé mọ́ṣáláṣí káwọn náà láti máa wá kírun bẹ́ẹ̀ ànábì wa ayub alayhi salam wa ayuba idnada rabbahu anni masani adur wa anta arhamu rahimin ọlọ́run ní idnada rabbahu ẹ̀rọ tí ayub ń gbà tó ké pé ọlọ́run ọba anni masani adur ìwọ náà à ìnira ipò wa anta arhamu rahimin à ọba aláàánú ni ẹ̀ fastajabna lah ọlọ́run láti gbọ́ min dur ọlọ́run ní ìnira tó wà lára ẹyẹ awòsàn fún ọmọ ẹ̀ wà àtàyìnáhù ahlahu wà mislahum ma'ahum ọlọ́run láwá fún ní àwọn aráalé tí gbogbo aráalé àtẹbí tó ti pàtì awá fún adáwọn padà sí lọ́dọ̀ wà mislahum ma'ahum àtúwá jẹ́ kí ẹbí tún pọ̀ sí àwọn ọmọlẹ́yìn indina ọlọ́run wà zíkìrọ̀ ó sì jẹ́ ìrántí fáwọn àgbáyé pátápátá kọ́nà kó gbádùn ẹnì kọ̀ọ̀kan wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل شرك المشركين ودمر أعداء الدين اللهم إنك عفو تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين نعم tabarẹ́ tó ní béèrè ẹyọkan àbí méjì insha Allah ká tó kí salatul isha tí ara tó ní béèrè insha Allah tí ò bá sí bóyá kébi béèrè ṣé mo lè béèrè dám nínú àwọn nǹkan tá sọ pé ó jẹ́ sábàbí kọ́nà ọba nífẹ̀ẹ́ wa ẹ ká sọ méjì nínú àwọn nǹkan téèyàn máa ń ṣe tó máa ń jẹ́ sábàbí kọ́nà ọba nífẹ̀ẹ́ yàn ẹ jẹ́ ká sọ méjì péré mẹ́ẹ̀ kíákíákíá naam ká nífẹ̀ẹ́ ara wa ó máa jẹ́ kọ́nà ọba àdékè ọlá kó nífẹ̀ẹ́ wa ká nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba barakallahu fikum ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ á jẹ́ sábàbí kọ́nà nífẹ̀ẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ òjíṣẹ́ ajẹ́ sábàbí tá lè fẹ́ yọkọkún ẹlòmíì naam àwọn nǹkan tọ́nà ọba fẹ́ ká gbìyànjú kíláàsì mójútó àwọn tí ò fẹ́ ká jìnà sí a máa jẹ́ sábàbí kọ́nà nífẹ̀ẹ́ wa nínú táwa dárúkọ òní kéèyàn máa ka ní Quran pàápàá jùlọ kéèyàn gbé dání báyìí kó máa kà àǹfààní ẹ̀ pọ̀ ojú wa ń ṣiṣẹ́ etí ta fi ń gbọ́ nígbà tá à ń ka ń ṣiṣẹ́ ẹnu wa ń ṣiṣẹ́ àwọn oríkèéríkèé wa ta fi jókòó òun náà ń ṣiṣẹ́ so ládẹ̀ pọ̀ ju kéèyàn kà lórí lọ ó sì máa ń bi sábàbí pé kéèyàn kà yẹn kó dúró dáadáa kéèyàn má gbàgbé وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك